àti àtìlẹ́yìn àpò ìjọra wọn bàbá ti lọ sí ẹgbẹ́ ìgbà mọ́lẹ́tẹ̀ kálí mi lọ́yà tó ti ìdájọ́ àti pẹ̀lú àdájọ́ ìlú òfin ìlú wa àti àtìlẹ́yìn ìlú wa àti ìṣèjọ ìlú ìlú tí a lè fi gbà wọn àti ìlú ìlú ìlú. Mọ́lẹ́wọ̀n bá ti tó yí níbi tí kọ́ọ̀tù ti jọra pẹ̀lú àríyá àti àdìdáwọ̀ àdìdé àyíyá náà pẹ̀lú lọ́rọ̀. Àtìlẹ́sẹ̀ ìbáàdà nínú àǹfààní àwọn ọ̀gá ayá àwọn ọ̀gá ẹ̀dùn. Ṣùgbọ́n àdìdáwọ̀ òun jáde fún un àwọn méjèèjì ló ti yẹn gbọ́dọ̀ dáríà torí pé òun ní kíni òun ní bájà mi kíni tí mo bájà mi bẹ̀rẹ̀ ní àbíkálọ̀ òun ní kọ̀kọ́ dé ó ní kíni ó ní kọ̀kọ́ ẹ̀ẹ́dùn ẹ̀bẹ́ lọ́jọ́ àǹfààní ẹ̀ẹ́dùn lórí ìdè kásìkò náà ọwọ́ kò árí àtẹ́lẹ́ àti sọ́ọ̀tù tí ẹ bá fẹ́ ta sọ́ọ̀tù àlọ́jọ́ ta árí à olówó lọ méjèèjì sí olówó lọ méjèèjì. ṣùgbọ́n kò láwọn méjì náà yàtọ̀ síra méjì náà yàtọ̀ síra níbi ìlú pé òun máa ń wá pẹ̀lú kákọ wípé àlìmùfáàrù bẹ̀rẹ̀ àìní má àgbàlà àlìmùfáàrù bẹ̀rẹ̀ àìní má àgbàlà ìyẹn ni pé ojúlówó kẹta ya òun kọ́ láti àpàdà á sáfà dábàrà nìyẹn. kì í wá sí ìṣẹ́ tá a yá òun ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rún lówó kan ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rún kọ́ láti kọ́ kó nìyẹn. ṣùgbọ́n àríyá الانتقام بالعين مع رد العين حتى وقوف القدم عالية قلبي اتصل إلى قلبي كم قلبي يكون àti wọ́n bàlá ìfúnra wa láti tó kọjá àwọn mẹ́tẹ̀ẹ̀mú tó tó máa yíyá nǹkan tó fi kọ́ lálàbí àlùmẹ́ olùkóso yìí pé ẹtí ó yá ní ní nǹkan ó jẹ́ ní ó lẹ́wọ̀ọ́ tó yá ní ní nǹkan bí kọ́mọ̀jọ́ máa lé tí ó dá nǹkan náà àtàrà ẹ̀ fà wá olùgbéyàwó ọmọ kékeré ọba lé ọba ní mọ̀yá bá mú bá ń já mú mọ́tò bàbá rẹ̀ ọmọ tó wọ́n tó wà bá mú bọ́ ní kókó ọmọ tó bàbá rẹ̀ wà yá mi bá mú wá ọmọ kékeré tó ọmọ tó wájú ọmọ tẹ̀lé ọmọ náà àyà ìjọba sọ̀rọ̀ ìmọ̀lẹ́ ìlú ìjọba náà. bákan náà ní tí ọpọlọ rẹ̀ wé tó wá ní ìlú ìjà lọ́dọ̀ rẹ̀ mọ̀ ìyá mi. àti ẹlẹ́ẹ̀kejì ẹni tí ó sì fẹ́ ìjà kan náà kó nà jẹnu sí ó lẹ́tọ̀ọ́ fún tó yà lọ́wọ́. lọ́nà wo ni tó fẹ́ lọ yà ń òun náà lẹ́ olùgbé kíni ó lè gba nǹkan yẹn ó sì lè lò ó fún nǹkan tí ìgbà yóò ṣe láǹfààní. ẹlẹ́kẹta òun tó yẹ pé tá a fẹ́ yá a fẹ́ lò ó a fẹ́ sàǹfààní bẹ́ẹ̀ kó tó bá láti lára nǹkan náà ó já tó lẹ́tọ̀ọ́ ní ìsìn wa ọjà àǹfààní gẹ́gẹ́ ni tó lẹ́tọ̀ọ́ nínú òwe ìwà ẹlẹ́kẹ̀rin òun ni wọ́n ti dé ìta afẹ́yá kó lè sàǹfààní níta abẹ́ tó kù kó lè wúlò níta abẹ́ gẹ́gẹ́ ni níta abẹ́ tó kù àwọn mẹ́tẹ̀ẹ̀fẹ́lẹ̀ àdúrà bá ọ̀rọ̀ ẹ̀sìn wọn dandan fún ẹni tó bá yà mí náà kó mójútó tó yá dáadáa làbí mọ́ àdìsá lẹ́yìn náà tó ti kọ́ ìdá lọ́dọ̀ àwọn àbá ìwé alẹ́ ìrẹ́lì máa ń amọ̀lẹ́ sí àdá tàrúdàá ìkọ́ ìdá lórí àdìsá àtà àdìsíyà títí tó dáhùn náà pẹ̀lú ẹgbẹ́ wọlé ní òdìgbà wọ́n bá ti fi wá ẹgbẹ́ àtìlẹ̀ àmẹ́rin àti ìyá àmẹ́rin ìsìlámù dáhùn ẹ̀dá padà bẹ̀rẹ̀ sí kọ́tà ẹ̀dùn lẹ́nu ẹni tó ń lọ́kùn náà wọn. kó fún ọ ní ìtẹ̀sí àmẹ́rin ìsẹ̀yẹ lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ tó bá dà ẹ̀yìn padà lọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ti kéde ojú gẹ́gẹ́ bó ti fi ọkùn ìfọ́túwẹ́wẹ́ lórí kéèyàn ó sì lè kíni kéèyàn bá dá ní kí ló dá béèyàn yá padà béèyàn ti yá àbí kéèyàn ó sì ti dáadáa sẹ́ni tó yá ní ìtàn lórí tọ́yá ni kábí dáadáa san dáadáa. Sùlára pàdé yìí, fàdé lẹ́tẹ̀ على وجود مخافته على ما يشتغل عليه أي على ما يشتغل عليه من باب وعلى وجود ربه إلى صحيح الصالحة وتدخل في هذا العلوم العالية لأن المستعير مؤتمن عليها ومكتوبة منه وهو إنما لا له الانفاء بها في ما جرى به العرف فلا يجوز فلا يجوز له أن يسرف في إيمانها إسرافا يؤدي إسرافا يؤدي إلى بلدها ولا أن يستعملها فيما لا يسرف استعمالها لأن صاحبها لم يأذن له بذلك فقد قال الله تعالى الجزاء الإحسان إلا الإحسان wọ́n ní ìpàdélé sẹ́yìn ó ní àwọn ẹ̀rí ọ̀rọ̀ tá a mú wáyé ṣáájú nínú àyà kùránì ni ta ní ìnàgbọ́ra amara àmì àjòlè àmàlẹ́ ìnàgbọ́ àyà àmúlùmọ́ àjòlè àmàlẹ́ ìlà àdìyà. وكذلك الأحاديث على اليد ما أخذت حتى تهدية والحديث أدى الأمانة إلى من أمانة ولا يقبل أن تسوي أو يكون ó tọ́ka lórí ìjẹ́ ọ̀ràn ẹ̀yàn ìmójútó ìdí àbáyá ti ń jẹ́ àmàlà lọ́wọ́ wa àbí gbogbo ti ń jẹ́ àmàlà lápapọ̀ lọ́wọ́ lọ́wọ́ wa. mo rò pé gbogbo ti ń jẹ́ àmàlà tó bá ti wọ̀ gbogbo tó wà lọ́wọ́ apáta àmàlà ló jẹ́ gbogbo tó wà lọ́wọ́ ti ń jẹ́ àmàlà yìí mọ̀ ẹ̀ wá ní wàá kákó lórí. wàrà òkú ìrántí ó tún tọ́ka lórí ọ̀ràn yẹn títà nǹkan yẹn padà ìlànà ìsìn sọ́dọ̀ ẹni tó ní nǹkan yẹn sáàlìmọ́ ẹ̀rìnà tí ó là ní gbogbo tí ó jẹ́ àbàwọ́n tí ò ní jẹ́ àbàwọ́n lára tí ò ní gbẹ́gẹ́rẹ́ tí ò ní sí àbàwọ́n lára lórí jẹ́ sí pé táwa lọ lè wo kẹ́sàn yìí àwọn tó kú wá ní àlùkò àìbẹ gẹ́gẹ́ bí àwọn ọ̀gá àti sàlàyé ọ̀rọ̀ fún àwọn àwọn akókò àìbẹ ní oṣù tó kọjá. nínú ọ̀dọ́ lọ́wọ́ àìbẹ lọ́dọ̀ sí ilé abẹ́ni káṣà wọ́n àbẹ̀wọ́ ìdí tẹ̀lé. ẹnì kan ò ní là níwájú ọlọ́run pẹ̀lú ìyáàmà àyàfi ẹni tí wọ́n ti rí ewu ẹni tí ó bá dé wá bá ọlọ́run rẹ̀ ti rí ọmọ rẹ̀ ti rí rẹ̀ là kó lè lu wa àmọ́ tí máa bẹ ẹnu ọmọ tó sì lè lu orí ìlú ọlọ́run. yóò sọ̀rọ̀ ìwà níjọ́ náà ìwé ọkàn wa lè fi ọkàn yóò kà lè lábàá máa àyàtò tó kékeré àyàtò kọ́tà àti àwọn ọmọ ilé ìdílé ìdílé ìdílé ìdílé àwọn àjọ ní. bákan náà kẹ́míà yìí gbogbo àwọn ọ̀tá tó ṣe mọ́lẹ̀ ó sì wò táàbù táàbù yé sí àdìsá lẹ́nu náà lórí lórí. àdìsá màtí sáyẹn mọ̀tìmọ́ọ́nì lẹ́nìsáàlì lẹ́nìsáàlì yìí wọ̀nyẹ. Abẹ́rẹ́ yóò là níbi gbogbo wípé wọ́n máa rí sọ sí láàyè tó kó lu àbùkù báyìí. Wọ́n máa rí sọ sí láàyè pé àbùkù tó ṣe lélẹ́yìí. torí ìdí eléyìí ètò wa sọ̀rọ̀ wa òun náà gbọ́dọ̀ là ní gbogbo tí ń jẹ́ àbàwọ́n tó lè kàn án. wàdájú kúrò ní àtàrí ìwọ̀ wọ́n ní ó ń sá aṣọ yìí àárẹ̀ kó ti di ọ̀rọ̀ ni tí sọ́kọ̀ lè wọ rẹ̀ nínú tó lè wọ rẹ̀ náà ni àlẹ́ àríyá káwà ní bàbá òun lọ́wọ́ torí pé níta lọ yá òun náà ti di àmọ́ náà lọ́wọ́ wa níta lọ yálò ẹnìkan tó ti wà lọ́wọ́ wa amánà ni o òun náà ti kéde kò ti di amánà lọ́dọ̀ wa lọ. wọ́n ní kí ló bàa ta sọ kó di amánà ọ̀nà ìlànà ni mo tẹ́ ìlọ torí ẹni tó lọ yá nǹkan mo dá mọ́nà àlèyà àwọn bọ̀ kàn bá lẹ̀ sí lórí sọ́yà òní tí wọ́n bá fọ́ kàn bá lẹ̀ sí lórí sọ́yà kò rọrùn fún un. láti tó máa ń fún ní nǹkan tó wà lọ́wọ́ yìí kò rọrùn láti tó kí ni láti tó máa ń fún ní nǹkan tó wà lọ́wọ́ yìí ṣùgbọ́n gbà tó fi pé wọ́n mọ bàbá lẹ̀ náà ló ti máa ń fún ní nǹkan náà. bákan náà wàá máa fi ń gbà tó tẹ̀ ètò wọn ti pè é tuntun bí yá wọn náà ní pé ìkànnì yẹn wọn kò béèrè padà lọ́wọ́ yìí kì í sẹ́kù náà wọ́n tún padà béèrè kẹyìn wọ́n fà padà nǹkan tí wọ́n bá ti gbà lọ́dọ̀ wa padà á gbọ́dọ̀ jẹ́ kẹ́yìn àgbọ̀dọ̀ lọ́la yìí. mo rò pé á gbọ́dọ̀ jẹ́ kẹ́yìn àgbọ̀dọ̀ lọ́la yìí. ló fà á ló ṣe pé á gbọ́dọ̀ jẹ́ kẹ́yìn wa ó láàyè àwa kó láàyè lọ́wọ́ pa. kò yẹ á gbọ́dọ̀ jẹ́ kẹ́yìn wa ó láàyè láti lọ lọ́wọ́ ọlọ́run ó bà padà. agbọ́dọ̀ tọ́jú ẹ náà kọ́tà ní gbogbo àwọn ẹni gbogbo àwọn àwọn tó yẹ kó wà lọ. nínú sílẹ̀ wàlàkàtàlì wàlàkàtàlì wà ọ̀pọ̀lọpọ̀ والكبر وحب الرياضة والحسد ها gbogbo àwọn ọmọ mi ọkàn wa gbọ́dọ̀ kí ni òbòdò là ń jẹ sẹ́ni wá dáadé là ń kó di àwọn ọmọ wọ̀nyí àwa lọ ká wọn ni olóhùn tó lù ní ìjà tó wá ibẹ̀ ó béèrè rẹ̀ padà lọ́wọ́ wa ibi ń jàmọ́ nàná nìyẹn bọ́wọ́ iná lọ fún kíkàdà ó fẹ̀jẹ̀ pé wọ́n ti lẹ́kọ̀ọ́ mọ́ àìsíkà òdìkì wọ́n fún yí ọ̀dà kọ́kọ́ tó wù kẹ́yìn ọ̀pọ̀ tó sì lò tó ní lórí kẹ́nẹ́ kapásítì abára tó ní lórí kẹ́nẹ́ ọ̀tọ́ jì rẹ̀ lórí ẹ̀ ní kẹ́nẹ́ olùkọ́ bàbá wà lórí kẹ́yìn kò yẹ ọ̀tọ́ jì rẹ̀ tó ní lórí kẹ́yìn kí n lọ àlè báwù kó sábà kẹ́yìn. fi ìwúrú yìí máa jà ọ́ nìyí náà ní tí ń tí òṣùwọ̀n bí àlàáda wọn bó ti lè jẹ́kẹ́rẹ́ bó ti túmọ̀ sí pé ó lò nǹkan ìlú àǹfààní. bí àlàáda nǹkan yẹn náà ti lè pé ó lò nǹkan àǹfààní. tí ò ní púpọ̀ ní sẹ́sẹ̀ kẹ́ni o ó bà á jẹ́. Tábìlì tó yẹ ẹnìkan yá àáké tá a máa a máa gé igi ló ẹnìkan wá ya àbíkà máa ti ké wọ́n lọ sí kéèkì òkúta òkúta òkúta ẹnu àbí wá bàjẹ́ wà ní títí tí lónà ló ti bàjẹ́ orúkọ akéèyàn ẹ̀sìn náà bíbi kẹ́lẹ́ sáfùtà ìdí kẹ́lẹ́ o ìdí wọn lè ṣe òun náà kó máa pé bí máa yà ọ́ ìdí máa dá àlọ́ ní déédéé bí àlàáfíà. gbàǹfààní látara nǹkan yẹn nìyí. kò gbọ́dọ̀ lọ jẹ́ ní lílò tá a lò ó ti jáde nínú ádà nǹkan yẹn. òun ló ti jẹ́ sí pé kọ́ńtà tó lọ́nà àbáyé pé àlẹ́ ádà àjàdà. ètò bá ti jẹ́ àlànà kan òun náà ló rí ìdájọ́ láàmú lórí ẹ̀ láti mú ìdájọ́ wípé ṣé ẹni yìí ó ba nǹkan yìí jẹ́ ni àbí nǹkan yìí ó bàjẹ́ lórí lílo wọn bí láàmú lórí ẹ̀. mo ti má pèsè ìtọ́jọ́lé náà wà nítorí. mọ́tò tipa tí wọ́n ti kó yẹn rìn àpò yọyọ. a ti mọ̀ tó làwọn ti kó yẹn rìn. ẹnì kan wá bá ọ̀rẹ́ rẹ̀ wípé lọ́pọ̀ yàrá ni wọ́n tó tòun táwọn kò yára yẹn. kí wọ́n fi wọ́n ti kà mọ́ èèyàn là á ti kó tó bá ti láwọn ẹrù kéékèèké tó fi yẹ díẹ̀ kò lè kó lẹ́yìn. ṣùgbọ́n ènìyàn wáyá mọ́tò lọ́wọ́ lọ lè fi ẹsẹ̀ ní já yẹn lẹ̀ ọkàn yẹn rìn síwájú ó sẹ́yìn ó sẹ́yìn. هذا الزمان أو في كل عرف كلا ó ti kọjá lọ. tí mọ́tò yẹn bá ti lè bàjẹ́ pẹ́rẹ́ kí ló dé? ó ti dáná yìí torí kó ti lò sí kọjá ẹwọ́pù mọ́tò yẹn ètò tí a lò ó kí lábàá ní kí mọ́tò ó lè ṣe ìṣòro yẹn. mo rò pé ó yé wa ẹnì kan mú kàá ń lò nínú ẹgbẹ́ ẹnì kan ń lo mọ́tò tó kà náà àbí tírélà ọwọ́ àtàkù wọ́n dákú dá lọ́tò rẹ̀ tírélà bí ti yà mí ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ìdílé ẹ̀ka yà máa ń lu ọ̀dà kọ́kọ́rọ́ rẹ̀ lu ọba tó tòun lápòrò la ọba bẹ ẹ̀dínwó nípa tó yẹ ọba ẹ̀dínwó kékeré owó ẹ̀dínwó pa pa tọ́lá yẹn ti mọ́tò wọlé yóò fa mọ́tò yẹn jẹ́ ìyẹn gbogbo ọgbẹ́ dàálẹ̀ sí gbogbo ara rẹ̀ ọgbà bọ́lẹ̀ ọbẹ̀ fún ìyẹn ọbẹ̀ fún ara rẹ̀ bọ́lẹ̀ gbẹ́ńkì nìyẹn ó ti kéré tí ọ kà ní ilẹ̀ tá a lọ bíá ẹ̀rọ ti ká tó nílò tí mi lò ìtàn ẹ̀yẹ mo rò pé wa ọ̀pọ̀lọpọ̀ wa náà ká sọ yìí kí àdàdà àdìjá wọn náà máa wọn nǹkan tí wọn náà lọ bíá. tó ń lò ọjà àgbà àgbà yẹn. ọ̀pọ̀ bẹ́ẹ̀ òkú kálukú alága máa ń tẹ̀ ọ́. ìwọ́n tó ní bàtà sáńtẹ́ lọ́rẹ́ rẹ̀ lò ó sì sáwù gbogbo ọjà ọ̀gá tó bàtà yóò lè sáìsì rẹ̀. sáìsì lẹ́yìn lélẹ́yìn wọ́n sì lo sáìsì àti àdúgbò. ọ̀sán ìdílé ọmọ ya ọ̀gá tó ẹ pé kó o ní kó bàtà wọn lé tó ọ̀nà tó ti yá wọ́n tó ń fa bàtà wọn jẹ́ ara ìyá ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n yẹ fún ẹ̀ ká sábàtì ọ̀rẹ́ náà ìdí náà mọ́wọ́ náà wọ́n náà máa lu àáká yẹ láti fi gbọ́ ìgbọ́n ọ̀rẹ́ yìí. àtàwọn ọ̀gá àwọn bá fún ìṣá pọ̀ lọ́wọ́ ìṣá pọ̀ lọ́wọ́ àwọn kẹ́kọ̀ọ́ tó ń bẹ lábẹ́ tá a gbọ́dọ̀ máa kíyèsí tẹ̀gbọ́n yà kíyèsí yẹn òun ló ń tọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni wá mùsùlùmí òdodo ni wá tá a máa ń gbọ́ àlàyé nípa ọ̀rọ̀ ìfà lórí lórí. fàlẹ́ ẹ̀ ní ìlà kò lẹ́tọ̀ọ́ fún ẹ tó yá nǹkan á ní sílíbà bí ìsìn má lè há kéèyàn kàdé níbi lílo nǹkan téèyàn yá rọ́ọ̀bá ní àṣejù يؤدي إلى سلفنا فقط ẹ̀rẹ́ ẹgbẹ́ tí wọ́n lò yìí gan-an ó bá tiẹ̀ máa ń fẹ́ pa rẹ̀ lé àlùmọ́sí lẹ́yìn tàbí àwọn ìdílé àkọ́kọ́ ọ̀gbẹ́. Tí wọ́n pè àlùmọ́sí lẹ́yìn tàbí àwọn ìdílé àkọ́kọ́ ọ̀gbẹ́. أقلموا عبارة في حال الإسراء ليس للصفة لازمة فضرب على السنة كعبة عباد الرحمن ها؟ كم بعض الشيخين وعباد الرحمن الذين يمشون على الأرض هوا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما كم بعض الرحمن والذين ها؟ والذين ẹni pé bẹ̀yẹ ó jẹ́ àmà yìí pé ìrọ́mù nínú sífà dání sífà ìbádùn mẹ́rin. ولم ولم يقتلوا وكان بين ذلك قواما ẹ̀tọ́ ajẹ́ ìbáraẹni rahman kò ní máa ń ṣe àṣejù nítàjú kò ní máa náà náà fà chere jáwọn torí ìdílé àṣejù eléyìí tí ó ní ìdí tí ìparun débi ìtàn yẹn àgbọ̀n òye lórí á yẹ sani la bákan náà kò tún lẹ́tọ̀ kéèyàn máa lò sí máa láyé kí máa lò á fẹ́ bá tó wù bẹ́ẹ̀. lẹ́yìn sọ ibà kúrẹ́ tó já wa ń tẹ̀yẹ lámúyá sẹ́ni làwọn ti dà kò yọ̀ǹda bẹ́ẹ̀ tó kí olùkọ́ bẹ̀rẹ̀ kò yọ̀ǹda abẹ́rẹ́ kéèyàn ó lò ó fún yìí kà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ yẹn lọ́ọ́ tó ń sọ sí àràmù àbí yẹn tó ń sọ sí ẹ̀kọ́ tó pa pàǹtí yẹn ní ìgbòho. wọ́n ní wàá fọ́ ìwọ́n ọ̀hún ọlọ́wọ́ bá ti sọ́lá fún wa lọ́wọ́ fún wa. الجزاء الإحسان إلا الإحسان أي أرميوا جملة الإبهام وأما الفرع في ذلك فهو لا الإنسان يغير المال إلى غدا إلى النفس أي بمعنى ماذا؟ لا جزاء الإنسان أو ما جزاء الإنسان إلا الإنسان وفي كل حق الملاكة الإنسان àìsí nǹkan kan fẹ̀sán dáadáa tó ti kẹ́ni lọ kò sì dáadáa náà lọ́yẹ̀ká máa ń lọ sí i. ẹgbẹ́ yà ń sọ̀rọ̀ dáadáa ló fi pọ̀ ẹni tó kí ni ẹni tó yá ọ ní nǹkan dáadáa ló fi mú ọ kò sí lọ ẹkú ọ náà ó ṣe tó kí ni lọ dáadáa lọ ẹkú ọ náà padà. àwọn ìlú sọmarí rọ́bì ọ̀wọ́ àwọn ọ̀wọ́ wọn ti sàmà àgbà. wọ́n á kẹ́lẹ́ wá sí ẹ̀ pé nínú àwọn tàbátì tó jẹ́ tẹ̀síwù ìrìwáyà tẹ̀síwù mọ́lá bẹ̀rìwáyà táàmà sí tẹ̀gbá àti tẹ̀síwù mọ́lá tẹ̀síwù sọ̀rọ̀ bẹ̀rù àti tẹ̀síwù ìrìwáyà àti tẹ̀síwù mọ́lá bẹ̀rìwáyà. òun ní tẹ̀síkì ló ti pé a rí ẹ̀gbà wá ọ̀rọ̀ lórí ẹ̀. irú ẹ̀ ní tẹ̀síkì àbáwá ní ọ̀rọ̀ tó bá yọ. táwọn tó tẹ̀síkì máa kú tẹ̀síkì mọ́lá bẹ́ẹ̀ máa kú. nínú ẹ̀ tẹ̀síkì àbáwá ní ọ̀rọ̀ tó bá wọ́n mú ẹ̀gbà ọ̀rọ̀ wá láti ṣàlàyé ọ̀rọ̀ ìgbà wá ọ̀rọ̀ ọ̀kan nù rẹ̀ wọ́n ní ìtumọ̀ ayà yìí èyí nà áṣà ní wọ́n ní káàdì tuntun nìyà bàtà wọn yìí náà tí wọ́n ti ṣe dáadáa láyé wọ́n ti lọ́wọ́ fi tilẹ̀ náà ti lọ́wọ́ yẹ́sì tó náà kò rọ́ ìlà àwọ̀yìn yìí àǹfààní wọ́n ti dọ́dọ̀ ẹ̀lòmíì péye gẹ́gẹ́ bá tẹ̀lé pé nínú ọ̀rọ̀ alẹ́ bìnrin kílá lè wí káyọ̀ ìyá máa ń yá pa ìyá ẹgbẹ́ lórí náà ẹ̀rẹ́bẹ̀rẹ̀ ìyá tó ń ṣùgbọ́n àwọn ìyá. àǹfààní wọn tó lọ mọ̀láké kò yé wọ́n ti ṣe dáadáa láyé níbi ìsìlọ́wọ́ wa wọ́n fi lọ́wọ́ ọjà kan ti lọ́wọ́ wọ́n ní ìsìláàmù nínú ìbádà wọn. bàbá wa ti sọ báyìí ní nílẹ̀ gbà ọ̀rọ̀ tó wà yìí wọ́n ní ọlọ́wà ní àṣánná ilẹ̀ àṣánná ilẹ̀ yìí àlùmọ̀dé náà torí pé. إنسان وشكيك هنالك إنه الجنة أو أنا واسكي دا دا سور مدى أو أنا هو الجنة فرق إنه صلى إليه أو أنا دا سور مدى الجنة إذا أنت مستعين إلى أن تكون الجنة ẹni tí ó yá wa sí nìkan ọkọ̀ ní àpàlà ló ti mọ̀ yẹn torí gbígbà yẹn kó o bá rìn kẹ yẹn yẹn ó fi yọ ọ́ kó nínú ìlera. gbàdúrà wa ń lo nǹkan yẹn ká wa ń lo nǹkan yẹn ọ̀ wá dáadáa kò ní kí wọ́n lò lò nǹkan yẹn nílò dáadáa kó kú dá nǹkan yẹn padà. sáàlì máa ń á ní lérò tó nǹkan yẹn náà ò ní lábàá wọn kẹ̀kẹ́ lára. òun náà yẹ kí wọ́n náà fi kí wọ́n náà fi kẹ́lẹ́ yẹn kí náà dáadáa fi dáadáa. nílẹ̀ gbà wá rọ̀ wọn ní wọ́n ní eléyìí táwọn ń lò ó nítumọ̀ ayà yóò ní mùsàjálẹ̀ tó ń lè bá rí wàlúwàlú mùsàjálẹ̀ tó ń lè bá rí wàlúwàlú ó ti wà ní ohun tí a mọ́ ọ́lẹ̀ bẹ́ẹ̀ o ẹni ọba ṣe dáadáa bẹ́ẹ̀ á sì dáadáa sọ ẹlẹ́kùn mọ̀bùú yóò wá jáde níbi ayà yẹn tá máa pè é mọ̀bùú rùn álábàbẹ̀ náà ní pé ẹni bá ta fún náà lọ́ọ̀bẹ tó gbé náà. Tẹ̀lé ọ̀rẹ́ wa mẹ́rin àgbáá fa ẹ̀rẹ́ yìí náà. Wọ́n bá wàá ta fún wọn náà jẹ́ ta fún rẹ̀ náà. Torí ìdílé الجزاء الإحسان إلا الإحسان. وفي ذلك أن هذا أعطوك من الله tó ju dáadáa náà lọ dáadáa lẹ́yìn bá fi san dáadáa. فإن استعمل هذه غير مشروعية له ọ̀rọ̀ mi náà ní o tó ń bá alákọ̀ọ́kọ́ yẹ bọ̀ níbi ká lo nàbáyá dáadáa. kọ́lẹ̀ ní ó bá wá lọ tí èdè lórí tó fi yá bàtẹ́ẹ̀lì ìka ìlú wa bàjẹ́ ọ̀pá rẹ̀ bẹ̀ wájà bá ẹ̀rí ìrọ̀mọ́ ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ní ìrọ̀mọ́ ọ̀rọ̀. Tíréta sọ lẹ́ẹ̀kan, ẹ̀ńtọ́ ya kó òwúta kòrò là tọ́lọ̀ ọ̀rọ̀ yìí tẹ̀sí bẹ́ẹ̀ bá mọ́tò wa bàjẹ́. Ọlọ́yà mú òwúta kòrò là ibi fa adójúlódò ìsúmọ́tò náà ní ẹ̀kọ́ náà lè wọ́ mọ́tò wa lè fi kẹ́lẹ̀ ẹ̀yìn mọ́tò wa lè wà ní ẹ̀yẹ ẹni yóò lè kẹ́lẹ̀ o ẹni yóò san dọ̀mánì lẹ́kọ̀ọ́ yìí tó sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sán wọ́n ti rọrùn àti ìgbà tó ń rọrùn alẹ́ àkọ́kọ́ ìgbà tó ń rọrùn على الذي معه حتى تنسيه قلت إذا جاءوا يوم تبقى ها ومسكونا يوم تبقى مدرسة أول شيء تبقى مدرسة رواه مسلم أو قال إن الله وبارك وحكى إلى أبا الحافظ ولا تنسى fàdánù ara wùdí lọ sí máa ń kọ̀ bá lọ́wọ́ ìgbà yìí wọ́n ní eléyìí ó tọ́ka lórí bíbí ọ̀rọ̀ ẹ̀yàn dídá padà sọ̀rọ̀ èèyàn bá yá wọ́n wá abẹ́lé tó lé lọ èyí ní tó ti jẹ́ pé ẹnu ẹni yẹn ẹni ẹnu mi ló lè ka yẹn ẹnu ló lè wàlá yàtọ̀ òsì la ìmọ̀ òsì ìlànà ẹni tó yà ọ̀ wá lè sí i bọ́pá bọ́sẹ̀ sí nǹkan yẹn àyàfi kó ta pa àbúrò ẹ̀ lórí ìlú gẹ́gẹ́ ní. àwọn máa yọ fún ìmọ̀ kọ́ ọ̀la àbẹ́ tó lè wà nípò ẹ̀ lórí nǹkan. ọwọ́ ya kò ẹni tó ọjà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ owó ló padà kó o yá. ẹni tó ọjà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ owó òsì lòdì ọwọ́ àpè àìsí ọ̀rọ̀ ọwọ́ àpè mọ́tò rẹ̀ mú fún wa o ẹ ẹgbẹ́ kalẹ̀ fún ẹni báyìí àbí ẹgbẹ́ kalẹ̀ fún kọ́ńtàǹtì láwọn fún ẹni báyìí lọ́wọ́ gbàbẹ́ ẹgbẹ́ kalẹ̀ nǹkan kan ò tó ń kà náà ẹni tí ọba ń lé òun náà wò kankan òye ṣùgbọ́n lẹ́gbàá tí wọ́n náà. kẹ́ni kó ní mọ́tò tó tó tó dé ẹni tó ti kọ́kọ́rọ́ àwọn náà tí wọ́n ti ṣe kàmí mọ́tò bàjẹ́ ó ti tó lọ́wọ́ ẹni tó tó ní ìlú torí pé ẹni ẹ wà nípò ààyè ẹni tó ti àmọ́ ọlọ́yà ń tẹ ọlọ́yà mọ́tò ó ja padà lọ́dọ̀ onítọ̀ wọn ọkọ̀ á sọ fún ẹ ìbí ọ̀nà ìrìnàlẹ̀ yìí náà sọ̀rọ̀ ẹ̀jẹ̀ bá ti lò sáré kí ẹ lọ́ bá gbé fún wọn. mo rò pé pé máa ṣe ìyẹn máa sábà ti bẹ́ẹ̀ àwọn máa ti bẹ́ẹ̀ níbo lẹ́nu ẹ pé bẹ́ẹ̀ tata àbí mo fẹ́ ọjà ọgbẹ́fẹ̀. ẹ ṣe láti fẹ́rẹ́ kàrà sí ní ìlú pẹ́ oṣù rẹ̀ dábòbò padà ní orúkọ. torí pẹ́ nìyí náà orúkọ ọ̀bẹ̀rẹ̀ ló ń gbé. ìwọ ti ń gbé ní ìgbòba ọ̀wá rò pé kó máa mú dúró lọ ọ̀wá ń sọ ẹ ẹ ọ̀gbẹ́ lọ ẹ ọ̀gbẹ́ lọ ẹ wá ti sáńtà wá ti darí kẹ́ lọ́wọ́ ní fún wọn bí nǹkan bá ti mọ́tò ní sáta ọ̀sán ló máa ń lò mọ́tò ní kú lọ́wọ́ wà lẹ́sẹ̀ ní lọ lẹ́sẹ̀ torí pé ọ̀ àìdálọ́pọ̀ rẹ̀ ó sọ fún pé títí pé mọ́tò fẹ́ báyìí tó wà lóko ọ̀ àìdálọ́pọ̀ rẹ̀ mọ́tò pé. náà wọ́n wá yìí sẹ́yìn ká ti ti fà yìí àbẹ̀lẹ̀ máa rò tó bá lọ jẹ́ fún pé ìgbà téèyàn já èèyàn ò lò ó kọjá eruku rẹ̀ dáhùn máa ń lò fún náà pẹ̀lú pé ẹ̀sìn ló kú dáadáa fún wa lọ bẹ́ẹ̀ ní ìlú. wọ́n tó máa wọ mọ́tò sọ ẹ̀ pé ìwà àtàkùn rọ yẹn wọ́n tẹ̀lé fún mọ́tò gbé tọ́da tó lójú yìí pé òun máa tó ní mọ́tò dáadáa tó bá máa tó ní mọ́tò dáadáa wọ́n ti fi gbà nílẹ̀ lọ́rùn fẹ́ẹ́bà yìí òun mọ́tò gbé. méjèèjì náà lọ́wọ́ àwọn àwọn fẹ́ẹ́bà bẹ́ẹ̀ ní mọ́tò gbé àmọ́ ìkókó mọ́tò ní wípé tó bá jẹ́ tó bá jẹ́ ẹ́ńjìn kò ní sọ fọ́tò tó fẹ́rẹ̀ gbà yìí. kódà wọ́n lè tẹ̀sẹ̀ fún ṣe sáà wọ́n lè tẹ̀sán fẹ́tán lọ́jọ́ tó ń sọ yẹn kó máa gba ah, ẹ̀ẹ́dẹ̀ náà ẹ̀fẹ́ mọ́tò dé the same thing tí wọ́n tún lè gẹ́gẹ́gẹ́gẹ́ ó lè tún kọjá rẹ̀ nǹkan lè dé nígbà mi. torí ṣe lẹ́yìn tó bá lọ sí sí pé ẹni yẹn ò lò nígbà yẹn kò máa tẹ̀sán bọ́ sí lílo rẹ̀ tó ẹ kó lòun náà nílò fún àǹfààní tó yẹ ti ṣe náà ni mọ́tò ìgbà wa bàjẹ́ ìgbà tó lọ yá ọ bàjẹ́. àwọn àbá ni lam yẹn máa ń kà á wọ́n tó ń sọ̀rọ̀ láti rẹ̀ ayé lam yẹn máa ń kà á lè ṣe ìrẹ́ tó lọ yá ọ̀yọ́ tó lọ sọ̀rọ̀ lẹ́yìn lè mọ̀ ayé rẹ̀ turúkọ ẹni tó yá yìí ní ìtàn kọ̀dé á lè lẹ́yìn láwùjọ yá òun náà ló ń fi ọ̀gá ní ìlú náà lọ́nà pàmẹ́tàrọ́ sábàrà ìmàdó wọ́n lè tó wá bẹ̀rẹ̀ sí ìṣẹ̀ká àgbàyọ̀ lálẹ́ pàwọ́ ẹ̀rọ̀mọ̀tò fẹ́yẹ́ nǹkan tó kọjá àlà lórí ẹ̀ tó tó máa bẹ́ẹ̀ náà bá lò náà ọ̀rọ̀ bàjẹ́ kò jẹ́ dandan àmọ́ níbẹ̀ yẹn gẹ́gẹ́ bí ọmọ èèyàn pàápàá jùlọ pẹ̀sìkálì nàìjíríà lónìí òye pẹ̀sìkálì nàìjíríà lónìí kọ́lọ́kọ́ sàánú ilé àtẹ́ni tó kọ̀ lọ́mọ yìí àwọn akẹ́kọ̀ọ́ wọn wá lórí wọn wáyé wa ó ní ẹnìkan ẹnìkan náà ló kó ẹnìkan àwọn àgbẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àwọn ẹ̀rọ ọmọdé ló kà yìí àpẹẹrẹ lẹ́yìn tó ló kù ó ní kọ́ra fún ẹnìkan tó kù á olóòtú sàn lọ báyìí kó láti báyìí. lónìí àti nàìjíríà la wà nàìjíríà ò tó bọ mo ní ìmọ̀ rẹ̀ pé ọmọ nàìjíríà ò náà rẹ̀ náà ló wọ́n wọ́n ọmọ nàìjíríà náà ló kù ara ẹ̀ náà lè fẹ́ torí ìdílé tí mo fẹ́ tó yẹn nínú ọ̀rọ̀ òun ni wípé. báwo láti mọ̀ yìí pé ẹni ìlú kọjá àná níbi ìgbà yẹn nígbà tí kò ẹ̀ ọ̀gá náà ẹ̀ òun náà ló sọ pé ìtàbẹ́ ló ń tẹ̀lé nígbà tí kò akábẹ́rẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ni tó ní nǹkan ọ̀bá sí bẹ́ẹ̀ ọlọ́run wà bẹ́ẹ̀ pàápàá jùlọ bí àwọn ẹni tí ò mọ ọlọ́run tí èsì kò lè báwọn bá ń sábùkù ìgbọ́ ẹ fún ìlú sábùkù tó bá dáhùn sálà fún ẹ kájọ yìí a ní àwọn ẹni a ní àwọn sálà fún ẹ kájọ yìí. àbá ìmọ̀ náà rẹ̀ ìmọ̀ ọ̀gbọ́n wa ló ń bá ta. wọ́n ní wọ́n fún wọn ní ilé ìkéwù àbá àwọn fún wọn ní adìẹ níjọ́ kan yìí. kì í sáwọn nìkan àtàwọn náà bàbá abẹ́sẹ̀ náà wò náà. bàbá ní kó kálukú wọn ká lọ pa di ká. adìẹ kó náà wá. wọ́n nínú wa tó lọ sílẹ̀ fún wájú nínú yàrá lóun nìkan ó wá pa ó sì mú ayẹyẹ

nínú yàrá tó fẹ́nìkan ẹni tó pa tiẹ̀ nínú wọlẹ̀ ẹni tó pa tiẹ̀ nínú gbó àtìkù ní ìnà tẹ́lẹ̀ mi ti pa tiẹ̀ nípa lóko kan sọ̀tún tó pa tí ìsì ń fọkàn balẹ̀ wípé ọ̀dà òun ló ń fẹ́ẹ́ tó wù yìí nípa gbogbo wa. gbogbo bá lóko sọ tiẹ̀ náà àfọ̀bá ni yàrá yìí kẹ̀yìn máa ń bóòlù tiẹ̀ á jẹ́ tiẹ̀ dà ọba má lè owó orí ìjọba tó ti fẹ́ pa tẹ́lẹ̀ kan tó ti rí i. Bùdá yóò fi àkọ́kọ́ bẹ́ẹ̀ lọ́ba tó jẹ́ ìṣèlọ́lọ́ ìlú ẹni fún ọba tó jẹ́ ọlọ́run fẹ́ tó gbogbo onídàá lọ́wọ́ wa. Torí ìdílé tí wọn náà bá wà nígbà tó lè kọ́ ọjà nǹkan ní ìta ẹnì kan kọ́ ọmọ ìlú ìlú tó ń lò ó. Ẹ ẹ̀rí Yorùbá náà fún wọn sọ. yorùbá ní ọkọ ọlọ́mọ tó ń sábùtà ọkọ ọlọ́mọ lẹ́gẹ́rẹ́ ó tó ń sábùtà àáké aláàké ó tó ń sábùtà ṣùgbọ́n tí ẹ̀tọ́ bá rà fúnra ó tó ń tó lọ́dọ̀ ló ẹnu ló bàjẹ́ ìtumọ̀ rẹ̀ náà ní lẹ́yìn náà ti bẹ̀rẹ̀ lórí mùsùlùmí ò lè bá àyẹ̀wò ti bẹ́ẹ̀ ọ̀yẹ́ káwọn ọmọ ìlú ẹ̀kọ́. nítorí wọn sọ fún wa ti ọ̀yẹ́ ká ti bẹ́ẹ̀ ọ̀yẹ́ ká ti bẹ́ẹ̀ o. torípò ọba wò pé nígbà fún arákùnrin tó ti gbé sáà bá ti kọjá àlà wọ́n wá kọjá àlà ìgbà tó ń kọjá àlà wọn kò fẹ́ tó sọ wípé ọkọjá àlà tó ń mẹ́rin wa àti tó ń sọ láti kó òdìlẹ́yìn ó àlà lórí ẹ̀ bẹ́ẹ̀ni kan ò yọ àìpẹ́kẹ́ ní omi ọlọ́run tó lò àwọn ọ̀rọ̀ yàrá ẹ̀dá kẹ́lá máa ń parí gbangba ní ọlọ́run ọ̀rọ̀ yàrá ẹ̀dá tó kápá gbangba nílá yìí wájú ọlọ́run kéde lọ́wọ́ wájú ọlọ́run tó wà lọ́kọ̀ sápá náà lọ́ka tó ti nà ọ̀rọ̀ sápá lẹ́yìn ìta ẹ̀yà àtúnlẹ̀ ìta báyìí nìkan kò rí mi ìkáyọ̀ kátó ní ìgbà rẹ̀ láti ká pàmò ẹni sẹ́ni kan kò rí ẹgbẹ̀rún yẹn ń lò kò sí rí mi oríṣi eléyìí wọn wà láyé kí wọn lè fẹ́ yìí kò lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tó bá yà wọn. ayò ẹyẹ ọ̀lẹ̀ ayé náà ni mo ká wá kó o lò ti padà ṣé torí pé ẹni tó kú oníyọ̀ǹda tó wá mú oníyọ̀ǹda àtẹ̀kẹ́ lámúdẹ́sì láwùjọ lẹ́tọ̀ọ́ náà á ń lò sí àwọn ìgbẹ́ ìṣòro tó fún ẹni tó oníyọ̀ǹda àtẹ̀yẹ. Bọ̀dá àtàwọn ìlú àlejò àrùn tó ń gà bá àṣà lórí pé tó ṣe yẹ tó fi hàn pé òun lọ ní ìtàn ọ̀hún balẹ̀ lé lórí. Òun lọ ní ìtàn ọ̀hún sí balẹ̀ lé lórí ṣe ó tún wà bá bá a délẹ̀ lé máa ń lu ọlọ́run àwọn ó tún kò lórí ẹ̀. tó bá tẹ̀lé báyìí ọ̀rọ̀ méjì làwọn bá kò lórí ẹ̀. àwọn kan ní kó bá tẹ̀lé yá ẹ̀ ní ìyá yálà ẹnu yẹn ó lè sọ́ọ̀bù lórí ẹni o kò lè sọ́ọ̀bù lórí ẹni ẹ̀yẹ bá lọ bàjẹ́ àwọn àgbà ní dandan lọ́sọ̀rọ̀ wọn àwọn àgbà yóò kún ìdájọ́ tá a mú kẹ̀kẹ́ yẹn náà láàbò tó bá lọ jẹ́ pé ẹnì yẹn tó já náà bá lọ sí ìfọ́nù yẹ ẹ̀rọ̀gbẹ́ ni yóò ti fi oṣù tẹ̀lé yóò mọ̀ tó máa lò yẹn ti fẹ́ tó àtúntò máa lò wù ọ lẹ́yìn tó já ìfọ́nù tó máa lò. òtítọ́ kan ẹni tó yá pẹ̀lú ẹni tó yá nǹkan lọ́wọ́ ẹ̀ òtítọ́ kan ìwọ́n tí wọ́n gbà ọ̀rọ̀ méjì náà bá wọn jẹ àwọn kan ní tí o bá ti fi ní o bá ti kọjá àlà lórí ẹ̀ ó fi sórí àǹfààní ìlú rẹ̀ òun náà àwọn tó jadi, mọ́ wa ká nígbà láti gbé tí àwọn ọmọ mi kà sí á máa ń rẹ̀ ẹ̀ lé ìgbà lẹ́yìn tó ń bá yẹn á lè lòpọ̀ ẹ̀ ní nẹ́ẹ̀tì àbí. náà wọ́n lè rí àkókò ìdíjọ́ náà wọ́n á tẹ́ ìdíjọ́ dáhùn ìdíjọ́ náà wọ́n lè rí àkókò wọ́n lè rí And صلى الله عليه وسلم وصلى الله على نبينا وعليكم السلام ورحمة الله وبركاته